I love my wife. I love her so much. She means a lot to me. In fact, she means everything to me. But I don't know why she hates me. I don't understand it. Ibi téèyàn bá fẹ́ gbin igi ọgbọ́n sí, igi àbámọ̀ ọbẹ̀ lèèyàn máa kọ́kọ́ fà. Kàkí ní ti fẹ́ tipẹ́. Mo ṣe mistake mo fẹ́. Mistake kìkì ni ẹni tó ṣe. You are a mistake in my life. You are a mistake in my life risking my life. kí ló ṣèyàwó ẹ kí ló ń gbé inú ẹ kí ló kí ló gbé ló ń gbé. ṣòro bó ṣe ń ṣe ń kàyéfì yẹn bẹ́ẹ̀ náà nìyí ń kàyéfì. kò lè bọ bọ aṣọ ẹ. bọ aṣọ. bọ bọ aṣọ ẹ. ọlọ́gbẹ̀ẹ́ ayẹ̀kẹ́ ojú ìfọkànbẹ̀. kò lè lọ lóyún má lè ráì ṣe mẹ́kọ̀. because kọ́lá ò fi mi lọ́kàn balẹ̀ rárá. ìwọ ogun fi ra ẹ lọ́kàn balẹ̀. àná oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ dàda ẹ̀ sè. ṣé o lè sọ bẹ́ẹ̀ fún mi gbọ́ o fẹ́ kọrin pọ̀ jù. Hmm, èmi jẹ́ pàṣẹ olórin. orí ẹ̀ ò pé orí ẹ̀ ò pé ni. ọ̀gá onínú mi. kò ra àmàlà fún yín ni. ọ̀rẹ́ ngbọ́ o tún ra àmàlà. ìyá yín ní kí n máa bọ̀ lókè. ìyá ẹ̀ ìyálàjà ẹ̀ orí ìyálàkújàlá ìyá ẹ̀. ọkọ mi. bẹ́ẹ̀ni mi mọ nǹkan tí mo jẹ o mi mọ nǹkan tí mo jẹ o àti ah, tó twenty times mo ti tí mo tó mo toilet ah, ọlọ́run má jẹ́ kí n bá kí ní lọ ah, ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní sọ mí dopọ̀ ọ̀sán gangan ọkọ mi ò ní gba tọ́lẹ̀tì lọ sọ́run.